بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأسأل أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله تعالى غاية أساسية في جميع أوامره سبحانه وتعالى ونواهيه كما سبق في الإشارة إلى أمر إيذ العبادة على وجه الأمور والصوم على وجه الخصوص وغيرهما من الأمور ومن آه، أمر في تخطيط الحياة المستقبلة الدنيوية الدنيوية والأخروية بقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت الغد واتقوا الله إن الله خبير بما تعملون ومنها أن الله تعالى نهى عن قتل الرعين فقال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ثم أما بعد فاعلم عباد الله أن رمضان فرصة الزمان ينبغي أن يعتقد المسلم كما يعتقد سلفنا الصالح رضوان الله عليهم فقد كان لرمضان في قلوبهم مكانة خاصة التي ظهرت من خلال استئدادهم له ودعائهم له من خلال استعداد له ودعائهم وتضرعهم إلى الله تعالى أن يبلغهم إياه لما يعلمون من فضيلته عظيمة ومنزلته كريمة عند الله عند الله عز وجل كما قال يحيى بن أبي كثير كان من دعائهم كان من دعائه اللهم سلمني من رمضان اللهم سلم لي رمضان وتسلمه مني متقبلا عباد الله ومما ينبغي للمسلم أن يستعيد به لرمضان النية النية الخالصة ونتعود لرمضان وحسن الاستجابة له أن يتخذ العزم على تعميره بالطاعات والزيادات الحسنات وأجر السيئات وعلى بذل المجهود واستفراغ كل وسع في استغلال كل لحظة كل لحظة فيه في رضا الله سبحانه وتعالى فذلك أمر ضروري ومن ضرورته أن الأجل لا يدري متى يأتي أجله وإذا سبق إليه أمره وعادت الروء إلى بارئة قامت النية وقامت عملي فيجازيه الله على حسن نيته وعلى هذا العز فينال الأجر وإن لم يأمن وترك ذلك من حديث عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتب الله له عنده حسنة كاملة متفق عليه عباد الله ومن ال... عباد الله ومما يبين ذلك لنا ما قاله هذا الأدباء كم كنت تعرف ممن صام في سلفه من بين أهل وجيران وقالان أفناهم الموت والتبقاق بعدهم فما أقرب الماضي من الجهل àfi orúkọ ọlọ́run ọba wa sọ kúrò lọ́dọ̀ ṣèitán ẹni lẹ́yìn bẹ̀rẹ̀ kútúbà wa tèmi pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba wo ọba tó ṣe kó náà ló ń jẹ́ Allah ọba wo ọba tó ṣe kó náà ló ń jẹ́ ọba wo ọba tó ṣe kó náà ló ń jẹ́ ar gbogbo àwọn orúkọ tá a dáhùn yìí tọ́lọ́mọba àlejò tó ṣe kóhùn náà làwọn ẹni rẹ̀ ṣáájú náà ti máa fi ń pè é àrípa àwọn orúkọ yìí náà lórúkọ tó dájú àwọn orúkọ yìí náà lórúkọ tó rẹwájú nínú pípè nínú túmọ̀ kódà nínú gbígbọ́ létí pẹ̀lú abẹ́rìgbà àwọn orúkọ ọlọ́wọ́n báyìí orúkọ tó rẹwà ní ní pípè ní gbígbọ́ ní túmọ̀ abẹ́rìgbà ọlọ́wọ́n báyìí náà lọ́wọ́ tó jẹ́ ẹ̀dá kan ò tó orúkọ yìí jẹ́ lẹ́yìn ọlọ́run ọba tó ń jẹ ìlú náà. àwọn orúkọ rẹ̀ yìí lábẹ̀rẹ̀ ó túbọ̀ wá tèmi nígbà tó kó náà ni ọba Allah ọba tí nǹkan mi ò gbọdọ̀ wù wájú lọ. òun ni Ar-Rahman ọba tó ń tọ́jú gbogbo ayé kẹ́nìkan jáde kó tiẹ̀ pé gbogbo yín ló sì òun lòun tọ́jú yín. ká tó wá sọ pé Àkúrẹ́ north kátó mọ wá sọ yí pé Ondo state kátó wá sọ yí pé Nàìjíríà kátó tún wá yọ Áfíríkà lábẹ́ gbogbo ayé lápapọ̀ jẹ̀mọ́ gbogbo ilé táwọn ń sọ náà lábẹ́ ọ̀rọ̀ èèyàn nìkan nìyẹn o ọba táwa ní tọ́jú gbogbo ayé nínú ayé òun ni àwọn ẹ̀dá tí ń bẹ nínú omi wa nínú ayé àwọn ẹ̀dá kan táwọn tó ń bẹ nínú gbó inú gbó ìjìkìjì káà gbọ́dọ̀ fèsì rìn débẹ̀ kọ́ bá yẹn rìn débẹ̀ ọ̀parẹ́ náà nù torí pé àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń fa ọ̀yà nígbà tí yẹn kàn fa pépà àyà báyìí. àwọn kan wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kẹ́ pé wọ́n ti wá wà nù gbó kìjìkìjì ohun táwọn tó yàtọ̀ táwa ẹ̀dẹ́ ènìyàn hmm? wọ́n ń jẹ lójoojúmọ́ wọ́n ń mu lójoojúmọ́ àwọn náà sì ń dúpẹ́ fọlọ́wọ́ba wọn. ìdàn ọlọ́wọ́ba yìí náà ní tọ́jú bẹ́ẹ̀ lẹ̀dá nú omi ẹ̀dá nú omi àwọn kan ń omi báwa tí wò pé pẹ́ ẹja ẹja nìkan ló ń omi àwọn oríṣiríṣi mi ń omi léyìí tóbi dáadáa wọn àti yìí tó kéré ẹ̀rí mo ń wo kiri bí ti ń ṣe gbogbo nǹkan nínú ètò ẹ̀ sọ ẹ̀ fún kálukú náà ló ń tọ́jú láyé tá a wà yìí. kòkòrò kan ní ìrẹsì kòkòrò yẹn mọ́ bó ti ń lọ tó ń rìn lọ báyìí bẹ́ẹ̀ ni nǹkan kan tó tún tóbi jù ú náà lọ ọba gbèrú owó ti máa dúpẹ́ bóun ti jẹun òjò òun bóun ti gbé nìkan lẹ́jà ńlá kan náà bá tó ń bọ̀ wá tóun náà tó tóbi díẹ̀ ọba tó tóun náà nù sẹ́yìn pé ẹja ló tún máa dúpẹ́ kóun náà ti lóúnjẹ òjò àbẹ́ẹ̀kọ́ lẹ́jà òun náà ó pè nìkan kóun náà máa lọ ní odò láyé bẹ́ẹ̀ ni ẹyẹ àṣà ńláńlá kan náà bá ń bọ̀ bó ti lè òun náà nù bó ti pé náà lọ nù. jẹ́wẹ́ ṣé bọ́lá ti ṣètò yẹ ọparí òun àbí ọparí ẹ̀ àwọn ọbẹ̀ mọ́sí àwa náà ló ń jẹ ìkẹ́kẹ́ o mọ́sí wa ló ń jẹ ìkẹ́kẹ́ ń jẹ oúnjẹ ara wọn ni kòkòrò yẹn ó jó oúnjẹ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì náà tó jó oúnjẹ ẹja ẹlẹ́ẹ̀kẹta tóun náà ṣe ja ó tún jẹ oúnjẹ àṣá abẹ́rẹ́dà torí ìdí eléyìí ọlọ́mọba yìí ní ṣètò òun ní tó ètò òun náà lọ́ba tó ní gbogbo ayé ọlọ́wọ́ báyìí náà wá ní ọba tó ní ìkápá ọjọ́ gbẹdàlì kìyàmẹ̀ ọba tá a máa pè ní ọba àṣàkẹ́ ọ̀run ìtẹ́jọ́ náà wá kọjá ń tá a lè fojú kù pé báyìí ló tiẹ̀ máa. àlejò fún wa ní ń tá a kàn lè máa fi fojú wo pé ẹ̀nì kéré jù níjọ́ kìyàmẹ̀ àbí náà owó lẹ́ni táàrí wípé ó tọ̀ wọ́n òun ló ní tó kéré jù ṣùgbọ́n táàrí lọ́dọ̀ ẹ̀ òun ni ká sọ wípé ẹni tó gbádùn jù láyé ẹni tó lówó jù láyé ẹni tó lọ́lá jù láyé táwọn máa sọ wípé kọ́dà ọlọ́run tẹ́lẹ̀ ìpọ̀ tẹ́lẹ̀ ìpọ̀ ọlọ́lá ó nípò ó lówó gbogbo ẹ̀ ló ní láyé. àníbìrin kẹ́rin yẹn káwá rí ẹni tó ní ìlọ́po tó níyẹn lọ́nà sẹ́fúntì òun lẹni tí ó ní tó kéré jù jọgbọ̀nà rìsì ń jọgbọ̀nà rìsì àwọn láti jẹun náà. jàmẹ́ bó wàá ní káwá fojú wo bó lẹni tó wá tí ó wà ní tó jẹ́ méjì lọ́wọ́ àjẹ́ bó lẹni tó wà ní tó pọ̀ bó ní ọ̀jẹ́. mo sì mọ̀ pé gẹ́gẹ́ bọ́lá ti dáwọ́ ọmọdé nìyà níta àmọ́ afẹ́ náà ni kọ́pọ̀ kọ́pọ̀ tó bá wá jẹ́ pà ń fẹ́ kọ́pọ̀ àwa náà pọ̀ níjọsìn láyé ni o àwa náà ọba láyé ni o àwa tó kọ́ bọ́lá tó wa atọrọ ìkẹ́ wa ọ̀gá Muhammad kí ẹ̀ ẹjá lọ bẹ̀rù ọlọ́run lọ́kàkán àti kọ̀kọ̀ wa ẹ wá já lọ mà wípé ìbẹ̀rù ọlọ́run tá ń pè wá sí òun náà nípa pín ohun tí gbogbo àṣẹ ẹ máa ṣe ẹ máa ṣe ọlọ́run nítorí lọ forí sọ o ìbẹ̀rù ọlọ́run yìí bákan náà. òun náà ni gbogbo paapin ẹ má débẹ̀ ẹ má ṣe é eléyìí ọ̀dà kò sí tó fẹ́ mú jáde ń bẹ̀ tó ju wípé ká lè jẹ olùbẹ̀rẹ̀ ọlọ́run bá lọ nínú túbọ̀ wa tó kọjá atọ́ka fífún wa níbi tí ọlọ́run bá ti ń pa wá láṣẹ pé ká sin òun tá a bá ti sọ pé àdìpẹ́ ti ń jẹ́ ìjọsìn pọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá níbẹ̀ yẹn wá sọ lódìdí tó tún ní gbogbo ohun tó bá ti lè jẹ́ ìjọsìn lọ́dọ̀ ọlọ́run ọba kò sí tọ́lọ́wọ́ bá àlejò ọlá ń retí bẹ́ẹ̀ tó ju ìbẹ̀rù wọn ọlọ́run ọba lọ. bákan náà ọlọ́wọ́ bá àlejò ọlá ó tún sọ ọ́ lẹ́sà níbi títí ń sọ̀rọ̀ àwẹ̀ àti tọ́ka délé yìí náà níbi tọ́lọ́wọ́ bá àlejò ọlá ti jámẹ́ wípé ní kò sí tóun torí ẹ̀ ní ká gbààwẹ̀ tó ju kátó kátara bẹ̀ ká di olùbẹ̀rù wọn ọlọ́run ba lọ ọlọ́run fẹ́ ká jẹ́ olùpáyà ọlọ́run ọlọ́run fẹ́ ká jẹ́ olùbẹ̀rù ọlọ́run lọ́kànká àti kọ̀kọ́ wa lọ́lọ́run fi ní agbáwẹ̀ kò sí tọ́lọ́run fẹ́ fẹ́ fi pa wá fè kò sí tọ́lọ́run fẹ́ ṣe pẹ̀lú kó ní ká máa gbààwẹ̀ tí ọ̀jẹ̀ tuntun ká lè jẹ́ kẹ́lẹ́ ká lè jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba náà káàmà ẹni wípé ọlọ́run ọba àgá kò sí tí ń retí níbi tó bá pa wá láti ká ka ìjẹ́kẹ́ tójú ká rẹ̀ lọ kò sí tí ń retí níbi tó bá tú wa lọ́wọ́ níbi ìjẹ́kẹ́kẹ́ eléyìí ọbẹ̀ òun náà ni. nínú ẹ̀ òun níbi tọ́lọ́run ọba ọlá tó ti tún pa wá láti pé ẹni ọba fẹ́ láti ọlọ́wọ́ ọba ọlá ó kọ́ wa bá ti mọ pílánì ìgbésí ayé abẹ́rìta ọlọ́wọ́ bá ọlá ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí bá ṣe pílánì ìgbésí ayé ọjọ́ iwájú wa àti wa. ǹjẹ́ mi náà ń fún ọ̀la mi tí wọ́n náà rẹ? gbogbo wa lọ́kùnrin lóbìnrin wa ǹjẹ́ a ní pílánì fún ọ̀la wa? lọ́mọdé wa ǹjẹ́ a ní fún ọ̀la wa? kí la fi pílánì kalẹ̀ bí ọ̀la wà lọ́kùnrin wa ni lóbìnrin wa ni lọ́mọdé wa ni lágbà wa ni kí la fi pílánì kalẹ̀ bí ọ̀la wa. kí la fi múra kalẹ̀ bí ọ̀la òun. ìwọ bàbá kí ni pílánì rẹ lórí àwọn ọmọ rẹ lọ́la èyí tó fún mọ́ àtọ̀lá àlìkìyámà ìwọ ọmọ náà kí ni pílánì rẹ lọ́la eléyìí tó súnmọ́ tí wọn náà di bàbá bí wọn fi ń tẹ́wọ́ bọ̀ ń gbowó oúnjẹ lọ́wọ́ bàbá rẹ tọmọ kan náà máa tẹ́wọ́ gbowó oúnjẹ lọ́wọ́ náà lọ́la kí ni pílánì rẹ fọlá òun bóòlù ọ̀la òun ṣe lè rọrùn fún wọn náà gẹ́gẹ́ bọ́lá ti ní kó máa já sí rọrùn fún bàbá rẹ lénìí tí wọ́n jí lójúmọ́ tó ní kankan tójú kó pé bàá mi oúnjẹ mi ń kọ́ lọ bàá mi kí jẹ láàárọ̀ yóò kí jẹ lọ́sàn yóò bàbá ó sì sọ fún ẹ pé pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run ó sè ní bàbá tó dá ọlọ́run ọba náà ṣùgbọ́n bàbá tá à ń sọ yẹn kí ẹsẹ̀ ń dín dín dín o bàbá náà ti sáré lọ látàárọ̀ o bàbá láwọn ìgbìyànjú tóun náà ń ṣe o bàbá níbi bẹ́ẹ̀ rẹ̀ tóun náà ń gbà lọ o ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ ọmọ yìí kóhùn ó gbìyànjú tòun ọlọ́run ní ṣe yóò wá sọ báwọn ọmọ yín pé ọlọ́run náà ní ṣe tó ọlọ́run ó ṣe yóò sì gbìyànjú bó ṣe lágbára tó yóò gbìyànjú bó ṣe lágbára mọ́ ntó jẹ́ ó jáde abẹ́gbọ́ ntó jẹ́ ó ṣe kí ni ntó jẹ́ ó jáde ǹjẹ́ tí wọn náà bá bọ́ sírú ipò bàbá yìí kí ni fúlàní tiẹ̀ náà lẹ́dẹ̀gbà náà. ọlọ́wọ́ bá àlejò ọlá nígbà tó ń sọ eléyìí fún wa ká tó wá sọ èyí tó jẹ́ tàlìkì yá náà pé kí ni pílánì wa kalẹ̀ lérú ọjọ́ yìí àsọ̀bọ̀nà wa lẹ́ẹ̀kan wípé ọ̀nẹ́bí sallallahu alaihi wasallam ó jẹ́ àmà ìpẹ́ ẹni tí ó ní tó kéré jù nínú ìbádùn ọjọ́ gbé dàlìkì yá náà òun lẹni tó ní tí àwa lè wò wípé irú ẹni yìí òun lọ́mọ̀mọ̀ ní tó pọ̀ jù láyé. òun ló lọ́lá tó pọ̀ jù láyé òun ló ní ipò tó pọ̀ jù láyé òun ló ní gbogbo nǹkan tá a máa ní láyé tá a máa kòkòrò rẹ̀ òun ló ní jù láyé ẹni tí ó wàá ní tó kéré gbòmìnira lè fi yóò ní ìlọ́po eléyìí lọ́nà àádọ́rin ní ṣe sẹ́wọ́ntì jẹ̀mọ́ tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ tí wọ́n fi wá ní ni pílánì rẹ kí ni pílánì rẹ lórí ẹ̀ ọlọ́run bá lè fi ọlá níbi tó ti ń pa wá láfẹ́ eléyìí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo ẹ ronú sí o kẹ́mi kọ̀ọ̀kan ó ronú sí o kí ni tóun náà ń pílánì kalẹ̀ dé ọlá kí ni nǹkan tóun náà ń tì síwájú kalẹ̀ dé ọlá wọn gbogbo àlámọ́ sọ fúnra wa pé ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ tọ́ọ̀fẹ́ jíwèé wò nu exam ó ti tàwé ni wọ́n tọ́ọ̀fẹ́ gba òrìjó wọ́n ló ti ṣe wàhálà ni bẹ̀rẹ̀ láti gbà wọn bá ti ń kọnu kíláàsì ìrẹ̀ ni wọ́n ló ti máa tẹ́tí sólùkọ́ rẹ èyí tó yẹ kí wọn náà dè mọ́lẹ̀ ó dè mọ́lẹ̀ bọ́ bá tún délé ó tún yẹ wò bọ́ bá tún di ìgbà tẹ́ ẹ̀sáàmù tó ń bọ̀ náà ó tún ní sùn ó tún kà á tó wá di ìgbà tẹ́ ẹ fẹ́ kọ́lẹ̀ gbogbo ń tọ́ kà í wọ́n náà lè rọrùn fún ọ láti kọ ó sì lè gbà ń tọ́ da pláàni nìyẹn o bákan náà iṣẹ́ ọwọ́ lóòótọ́ ni ó mójútó ilé ìwé ló ń lọ ó mójútó ilé kéwú ló ń lọ ó mójútó gbogbo ìmọ̀ràn ìlànà táwọn òbí bá ń fún ọ ọ tẹ̀lé látara bẹ́ẹ̀ ọ̀la yóò fi rọrùn fún wọn náà lọ́jọ́ iwájú. bẹ́ẹ̀ náà níjọ́ fẹ́ di àríkìyá náà ọlọ́run pa wá láti pé yìí mo ní ẹ ṣe eléyìí ẹ jìnnà sí wọn náà ń múra lórí gbogbo ẹ má dé kódà èyí tí sọ ni ọta kété sí tẹ̀lé kátó lọ fẹ́ ìjọba pàràmù gbogbo ẹ̀ ló jìnà sí lò dé bẹ́ẹ̀ ó ti ń pílánì dọ̀rùn òun náà ni ó ń pílánì kalẹ̀ fáàdì tìyàmà òun náà ni o ọlọ́wà ni tó bá níbẹ̀ ẹ tún páyà òun ọlọ́wọ̀n ọba o ẹ̀wù ga dáàbò pé gbogbo ntọ́nà bá pa wá láfẹ́ á máa rí ẹbẹ̀rù èmi ọlọ́wọ̀n ọba á máa rí bẹ́ẹ̀ ọlọ́ni gbogbo ntẹ́ bá gbáyé fún wọn fún kálukú nírò ìyẹn nìkan náà tún kọ́ má jókòó ẹbí ìyọjà má jẹ́ kó pọ́n ẹbí ó tọwọ́ rẹ bàjẹ́ ìwọ ọkọ látìgbò fi fẹ́yàwó àtìgbà onú ò ti gbádùn ọmọ wọn mọ́ pẹ̀lú ọlọ́wọ́n ọba má jẹ́ kó pọ́n ẹbí ọjà látọwọ́ rẹ̀ ìwọ ọkùnrin náà látìgbà ó ti gbéyàwó dé òun làwọn ẹbí rẹ̀ ò sí lójú rẹ̀ mọ́ ìwọ ìyàwó wọn náà bẹ̀rù ọlọ́wọ́n ọba o bẹ̀rù ọlọ́wọ́n ọba o ó ń kálukú wá ẹ mẹ́jọ fún ẹbí ọjà lọ́wọ́ wa gbàtọ́nà ọba àlejòọ́lá tó tún kìlọ̀ fún wa ní eléyìí náà fi pé ká mẹ́jẹ kó okùn ẹbí ká mẹ́jẹ ọjà lọ́wọ́ wa tọ́lọ́wọ́ ọ̀fẹ́ kókó ẹbí ọjà lọ́wọ́ wa ọlọ́run tún pa ìtàn kódà ó tún e ẹbí àti wá ó ní mo pe o kódà nínú ẹ̀mí kan ló sọ ibẹ̀ ló ti dáyàwó rẹ̀ ti ṣe àwa látara ọkùnrin obìnrin yìí ibẹ̀ lọkùnrin tó kọ̀ ti jáde lóbìnrin tó kọ̀ ti jáde ọlọ́wà ni tó bá rí bẹ́ẹ̀ ẹ bẹ̀rù wọn ọlọ́run o ẹ páyà òun ọlọ́run ọba tẹ́ ẹ máa fi fẹ́ra yín ẹ sì bẹ̀rù okùn bí ẹ mẹ́jọ okùn bí ọjà látọwọ́ yín jàmáà ẹ torí bẹ̀rù ọlọ́run bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó ṣe pé àríkò sí gbogbo nǹkan tọ́lọ̀ bá ti yẹn ṣe torí ìbẹ̀rù ọlọ́run náà ni ẹ má ṣe eléyìí torí ìbẹ̀rù ọlọ́run ọba náà ni ọlọ́run wa ni gbogbo tó ń kálukú yín bá ń ṣe pátá òun ń sọ wa o òun ń sọ wa o òun ń rí wa o torí ìdí eléyìí lọ́kùnrin lóbìnrin wa ẹ̀já lọ payà ọlọ́run ọba ẹ̀yẹ́rì sìn ọlọ́run ẹ̀já lọ mọ̀ yìí pé Ramadan àkókò kan ni nínú gbà tó ṣe kọ́ lẹ́tọ̀ọ́ fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí kó ní àdìọ́kàn báwọn ẹni rè na náà ti máa nínú àdìọ́kàn wa wípé ní rọmọdọ́ọ̀nù yìí ipò tó wà kése kékeré ó ti wà nínú ẹ̀mí àwọn ẹni rè ṣáájú wípé ipò rẹ̀ ipò kan tó jẹ́ àdáṣà lọ́tọ̀ nínú ẹ̀mí wa eléyìí táwọn wá rí nínú ìmúrakalẹ̀ tó tu rọmọdọ́ọ̀nù bá ń wọn a máa pọ̀ ládùú àti ṣe ikọ̀ ọlọ́run jẹ́ rọmọdọ́nù ọba wa láyé ẹ̀rí ẹ̀wá pàdé mùsùlùmí náà lé nìyẹn náà ẹlòmíì náà kẹ́sì kúkú ń sọ ni kọ́ ọmọtúmọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ ṣáájú o. gbà ẹ fún mọ́ra rọmọdọ́nù ọlọ́run jẹ́ ọba wa láyé àtàlábíà kí ni túmọ̀ rẹ̀ ẹlòmíì kan sàdúrà lásán náà ní kọ́ ọmọtúmọ̀ rẹ̀ pé kí ló ní tàbí sàdúrà wọn ẹ̀ lédè lọ́yẹ̀ pé kí ló ní tàbí àníkọ́dà tiẹ̀ bá wa láyé no àwọn ẹni rẹ̀ ṣáájú táwọn ń fẹ́ lọ́hùn yẹn ó ti ní nǹkan táwọn bí ń sọ ó ti ní bí bẹ́ẹ̀ náà ni wọ́n bí wọ́n bí ń sọ. bákan náà wọn a máa jí rẹ̀ bẹ̀ síwájú ọlọ́run fún ọlọ́run dákun bí ọba wa láyé o torí kíni torí wọ́n mọ̀ yìí pé ọlá tó tóbi pọ̀ nu oṣù náà púpọ̀ wọ́n mọ̀ yìí pé ipò ipò oṣù náà ipò tó lápọnlé púpọ̀ lọ́dọ̀ ọlọ́run kódà nínú àdúrà yẹn làbá wa yáyá bínú kẹfíìn wọn nínú àdúrà táwọn ẹni lè ṣáájú máa ń ṣe wà ní ìrọ̀ ọlọ́wọ́n báwò dákun mú mi báwo tu rọmọdọ́rùn lálàáfíà kí n má gbárùn kí n má gbá ìsàn kí n má gbé wọ́ ọlọ́run àwọn náà bẹ ọlọ́run bàbẹ́ o gbogbo kùdìẹ̀kùdìẹ̀ ti ń bẹ lára wa ọlọ́run dákun mọ́ká wò wá sàn sí rọmọdọ́rùn tó dé o kó o lè fún wa lálàáfíà bákan náà wá jẹ́ kí rọmọdọ́rùn náà yóò dé bẹ́ẹ̀ àrèmí náà láyàtà láàfíà àwọn náà àwọn náà bí ọ̀sẹ̀ kí ọmọdé orí báyà náà láyàtọ̀ láfíà o tá a bá wá lè gbà á ọlọ́run kọ wá tún tẹ́wọ́ bà lọ́wọ́ wa ẹ̀rí jà àdúrà táwọn ẹni lè ṣáájú máa ń ṣe nìyẹn o àdúrà táwọn ẹni lè máa ṣáájú máa ń ṣe nìyẹn ẹlòmí ò ti ẹ̀gbà gbé pé ọlọ́run jẹ́ ọmọdé ọ̀nà bá àǹtẹ́ lómi ò múra sí pé ọlọ́run o a nǹkan àbí gbà á tí ọmọdé ọ̀nà tó dé tẹ́lẹ̀ náà sọ ìjẹun ni àbí òjá yẹ pé lóun lọ àwọn kan gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́wọ́ àmọ̀ dáná kárì àmọ̀ dáná sínú tẹ́lẹ̀ ń jẹun àárọ̀ àtàlẹ́ náà tẹ́lẹ̀ ẹ jẹun ọ̀sán náà tẹ́lẹ̀ àbẹ́ ìjẹ́ ni ẹ jẹ́ kódà bí táwí ẹlòmíì oúnjẹ ẹlòmíì ń pè márùn lójúmọ́ ẹlòmíì ń jẹ oúnjẹ márùn lójúmọ́ tẹ́lẹ̀ ábẹ́lẹ̀ tàṣe gbogbo bó wá tí wá lè jẹun nínú rọ̀mọ̀dọ́nù ẹ̀rọ kó ń jẹ yẹn lè ju ẹ̀mẹ́ta náà lọ́nu Ramadan ẹ̀rọ kó lè ju ẹ̀mẹ́ta lọ tó bá ra jẹ díẹ̀ tó kó tó sínú àbí kó tó wá sí mọ́bìlì àbí kó bá sí mọ́bìlì tán tó bá ra jẹ díẹ̀ èyíkéyìí ìgbà tó bá lè lọ́rọ́ lọ́rùn àti jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó bá sí kàráwì nǹkan kó tó sùn tó tún lè jẹ díẹ̀ kéèbì ṣe gbogbo èèyàn ní ilé ìjẹun mọ́tàwá sí kàráwì nǹkan torí kò ti mọ ẹ́ kọ̀ǹdíṣàn ohun tó ń wà kò ní lè jẹun mọ́ bóyá tó bá lè so tó bá ní nǹkan pẹ́pẹ́pẹ́ kan ó kà lè fi panu toró ti mọ̀ pé tóun bá tún ní kówó tó jẹun bá kùtù tóun bá lọ sùn bẹ́ẹ̀ àìsí aláàfíà mọ́ lòun béèrè torí ìdí eléyìí káàdì ẹ̀kọ́ jẹ́ bẹ́ẹ̀ ọjẹ́ ní sinú ẹtú aráàlú ìgbà bóyá kó tó sùn kó tó jẹ díẹ̀ yòókù tó di sàwùú tọ́ ọba jẹ sàwùrù ó lè jẹ ẹyọ méjì lẹ́yìn sàwùrù àsìkò sàwùrù náà lọ́gbẹ̀ẹ́ títí sábà òun náà kò lè jẹ mẹ́ta lọ ẹlòmíì wá ń jẹ márùn lójúmọ́ káwé tó dé àti ẹ̀mẹ́ta lọ́yẹ kọ́ bọ̀ lẹ́rù lọ́yẹ kọ́ máa pariwo torí ìdí eléyìí àwọn ẹni ṣáájú oúnjẹ tá a jẹ ń bẹ̀ ń kọ́ ní dáyà wọn o ní tá a fẹ́ jẹ tá a fẹ́ mu tá a fẹ́ ná ni tó jẹ bí kò jẹ́ sí pé kẹ́lẹ́ bí kò jẹ́ sí wípé bóun ni wọ́n ti gba rọ̀mọ̀dọ́ọ̀nù lálàáfíà tọ́lọ́ wọn ó gbà lọ́wọ́ wọn eléyìí lẹ́yìn kémi ní òfìsẹ́ mi o ẹ̀rù sọ̀rọ̀ nínú tó tọ́ fún ẹ tó bá jẹ́ mùsùlùmí òdodo kó fi máa múra bí òun náà ní àníyàn kí àníyàn òun ni ti ń bọ̀ ọlọ́run ò dákun ààrẹ nìkan torí ìrẹ ọlọ́run mo fi fẹ́ gbà á torí pàṣẹ ni látọ̀dọ̀ rẹ ọlọ́run òun ni mo fi fẹ́ gbà á torí pé ọ̀ràn ẹ̀yàn ni látọ̀dọ̀ rẹ ọlọ́run mo fẹ́ gbà á. jẹ̀mọ́ nínú táwọn tí múra kalẹ̀ fún Ramadan tó sì jẹ́ ìpèsè kalẹ̀ lẹ́yìn tó dáa á ní àdìọ́kàn á pinnu lẹ́nu wa wípé ní gbogbo àkókò Ramadan yẹn pátá. nínú àníyàn wa tá o mo fẹ́ ti tẹ̀lé ọba ni kódà màá tún máa ṣàlékún àwọn iṣẹ́ olóore iṣẹ́ dáadáa màá sì yan gbogbo tí ń jẹ́ iṣẹ́ ẹ̀rí gbogbo tí àwọn ẹbí dàmú yàn o fún rọmọdọ́ọ̀nù tó ti ka ti ka láìsí ẹ̀ kalẹ̀ tí rọmọdọ́ọ̀nù tó dé ó fi sàbá ńlá wáyé ìyẹn ni pé kalẹ̀ sẹ́wọ̀n pé ẹ̀ ẹni wá bẹ́ẹ̀ lọ gbá bọ́ọ̀lù àbí ẹni tó bẹ́ẹ̀ lọ lè ṣe ìdíje kan ẹni tó tún máa ṣe kẹ́nẹ́ wọ́n lè ṣe tírénì kalẹ̀ òun náà tún máa ṣe tírénì bí nǹkan kan bá ti ẹ̀yẹ yín inú àwọn nǹkan tó gbajúmọ̀ láyé tó ń kálukú yín mọ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ bọ́ọ̀lù dáadáa ẹ máa rí wípé tí wọ́n bá ní wọ́n fẹ́ gbá ọ́fíìsà cup of nation ẹ rí wípé wọ́n ti máa gbá ẹ̀ẹ́ ni wọ́n ń pè é wọ́n ń ààrẹ ẹ̀kọ́ ni pé ààrẹ tó lè kọlifáyà àti lọ orílẹ̀-èdè ìsan tó orílẹ̀-èdè kan máa bára wọn sá gbogbo ilé wọn fi gbára dì ní tí wọ́n tún fẹ́ ń lọ sáà wọn tó ní wọ́n tó ní friendly match ẹ̀rí gan gbogbo ilé náà ń gbé kéne wọ́n fi gbára dì kalẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ náà bí wọ́n bá ń ṣe gbáradì níbi eré níbi tí ò ní kẹ̀kẹ́ ṣe tọ́lọ́wò ní gbá tọ́lọ́wò ní bẹ́ẹ̀rẹ̀ kẹ̀kẹ́ dàbí tí wọ́n bá tún fẹ́ náà ìwá ṣe níbi táwa náà ti rádìí jẹ́ náà àwa náà ò ní gbáradì ẹjẹ́ àwọn náà gbáradì níbi táàtì láti jẹ́nà ẹjẹ́ àwọn náà gbáradì níbi táàtì rọ́jú rí ọlọ́run ẹjẹ́ gbáradì níbi táàtì rí ọ̀nà ọlọ́run ọba àlá torí ìdí eléyìí àwa náà á máa gbáradì lórí pé bó la ṣe fẹ́ fi gbogbo onú rọ̀mọ̀dọ́nà ṣe tọ́lọ́run báwo la ṣe jìnnà táà ní àbàwọ́n kẹta níbi tí ń jẹ́ iṣẹ́ bú á sì ná a ti lu àwọn àsìkò wa ìṣẹ́jú kò ní bọ́ mọ́ wa lọ́wọ́ àyàfi ká ní pàdé wáyé ọlọ́wọ́ bá Ramadan jama mùsùlùmí eléyìí ni ntọ́ jẹ́ ntọ pàtàkì fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn ọ̀nà tó fi pàtàkì òun náà ni wípé gbogbo ẹrú kọ̀ọ̀kan kọ̀mọ̀mọ̀ gbàtàkókò tó ta ló lè sọ gbàtàkókò kú òun ó kò sẹ́ni tó lè sọ ọ́ kò sẹ́ni tó ń bà tí ó yà gbogbo ẹni tó wọ́n lọ jẹ́ síta àkókò tiẹ̀ bá dé tọ́lọ̀ ní kí títan rẹ̀ ó dé tó sì ti láníyàn kalẹ̀ títí bà níyàn múra kalẹ̀ dé Ramadan tẹ́ ẹ̀ mọ̀ wípé nínú tí aríkà náà wà nẹ́bì òun ni wípé wọ́n fàn án lẹ́sàn-án lórí àníyàn òbí ẹni tó gba Ramadan náà ni àbẹ́ ìgbà ẹ wo re lálá. ẹ̀wù oore ńláńlá níbi kéèyàn máa láníyàn dáadáa fún bíbí olóore ẹ̀rí ọlọ́wọ́ sàn lẹ́sàn lórí àníyàn dáadáa àti pinnu tó ní yóò sì lórí ẹ̀ kódà bí tiẹ̀ ààrẹ yẹn gbà a sọ sọ̀rọ̀ o kìí sọ̀rọ̀ lásán bí ọ̀jẹ́ kókó fìdí múlẹ̀ náà àdúgbò ànábì bẹ́ẹ̀ ni eléyìí tá a fọ Abdullahi ibn Abbas gba ọlọ́wọ́ bá wọn ó sọ fún ọlọ́wọ́ bá àlejò ọláṣẹ káṣe dáadáa níbi gbogbo àwọn nǹkan ọlọ́wọ́ bá àlejò ọláṣẹ lọ́rùn yẹn o ọlọ́run ṣe lọ́rùn yẹn lọ́wọ́ lórí káṣe dáadáa bákan náà tábà ṣe dáadáa yóò kọ́ lẹ̀ fún wa bá a ṣe dáadáa ó tún ṣe lọ́rùn yẹn kágbénà sábúrú bẹ́ẹ̀ bá wa sábúrú náà yóò kọ́ lẹ̀ kó sábúrú lẹ́yìn tí ọlọ́run bá àlejò ọlọ́wọ́ sàlàyé fún wa yìí pé gbogbo ẹni bá wa gbèrò láti ṣe dáadáa ó láníyàn kó fẹ́ ṣe dáadáa láníyàn òdodo kò wá rí dáadáa yẹn ṣe mọ́ ọlọ́wọ́n kọ́ fún yín pé ó sì ti ṣe dáadáa kan tó pé síwájú wọn ọlọ́wọ́n bá ẹ wo nǹkan ẹ wo àǹfààní kí wọn máa láníyàn dáadáa àti wọn làwọn wọn náà máa láníyàn dáadáa tí wọn ti ń sọ̀rọ̀ sí olóore wọn náà dàníyàn pé mi náà ó ṣe é mélòó mélòó ló àwọn tí wọn náà mọ̀ tí wọ́n gba Ramadan eléyìí tó kọjá nínú àwọn ará ilé yín nínú àwọn tó jẹ́ ẹbí rẹ àbí nínú àwọn tẹ́ ẹ já ládùúgbò nínú àwọn tí iṣẹ́ jọ dà yín pọ̀ nínú àwọn tẹ́ ẹ ń pàdé bì kan àbí nínú àwọn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ara yín tẹ́ẹ̀jẹ́ kòrí òsùn a ikú mà ti kó gbogbo wọn kú ńlẹ̀ bí tí ìwù kórí gbogbo abáṣepọ̀ ní mọ́sálásì a níta láì sáré rántí pé a rọmọdọ́nà ọdún tó lọ lágbájá ń fẹ́ láàrin wa o àwọn kò níta láì sí yóò wà dáadáa a lọ́dún tó lọ lágbájá ń fẹ́ láàrin wa lọ́dún ní lágbájá ò sí mọ́ ikú ti kó wọn kú ńlẹ̀ ọwọ́ sẹ́wọ̀ kù ó ní kí wọ́n máa bẹ lẹ́yìn ìgbà táwọn yìí ti lọ wọ́n sùn bẹ láyé kí ni tó kọ̀ wọ́n ti pé tí wọ́n súnmọ́ lọ́hùn jà wọn wọ̀nyẹn lọ ni ó súnmọ́ lọ́hùn jù wọ́n lọ bí kò jẹ́ pípẹ́ ọlọ́run ọba àlejò ọlásàn tẹ ọkùn tọ́ba wá tẹ ọkùn tó tẹ̀mí lẹ́kùn kò sí ti ń retí lọ́dọ̀ wa o tójú káwa náà ní àníyàn dáadáa lórí àwọn iṣẹ́ olóore torí pé àwọn tí wọ́n kú yẹn kò sí ìkẹta tí wọ́n fi ṣe ọlọ́run ọba ó wọ ọlọ́run náà ló mú ọkọ lẹ̀ ìwọ náà wà lùkà títí ẹ náà àìwá máa ń yẹ tí náà bá ti láàmì yẹn dáadáa bí àwọn tí olóore gbogbo ìgbà tọ́lọ̀ ń bá ó rí ṣùgbọ́n láàmì yẹn dáadáa wọ́n sì fún ọ pé o náà ṣe dáadáa wọn. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فيا عباد الله فقم من مستقبل يوما لا يستكمل ومؤمن غدا لا يدركه إنكم لو أبصرتم الأجل ومسيره لأبغضتم الأمل وغرورا فخطب عمر بن عبد العزيز الناس فقال إنكم لم تخلقوا أبدا ولن تتركوا سدى وإن لكم ولن تتركوا سدى وإن لكم مئات ينزل الله فيه للفصل بين عباده فغاب وخسر من خرج من رحمة الله التي وسعت كل شيء وهرم جنة وحرم جنة جنة عرضها السماوات والأرض فاتقوا الله عباد الله قبل نزول الموت وانقضاء مواقيته فيا مضرورا بطول العمل مسرورا بسوء العمل قم من الموت على وجل فإنك لا تدري متى يهجم الأجل قال تعالى فلو صدقوا لكان خير لهم ومنها معرفة شرف الزمان عباد الله فاعلموا أن الوقت هو الحياة وهو رأس مالك الذي انتجر فيه مع الله تعالى وتسلب به السعادة وكل جزء يفوت من هذا الوقت خاليا من العمل الصالح يفوت على العبد من السعادة بقدره قال ابن الجوزي ينبغي للإنسان أن يعرف سبب وقيمة وقته فلا يضيع فيه لحظة في غير قربه ومن ذلك قال الحديث إذا كان رأس المال عمرك فاقرز علي من الإنفاق في غير واجب هذا أقول لكم ولو أبا ولو أبا هو ọba tó ṣe yí pé òun náà lààyò gbogbo ẹni tó bá jẹ́ nire bákan náà ọlọ́wọ́n ọba yìí kò ní mú lọ́rẹ̀ẹ́ ọ̀tá orúkọ òun ni yóò máa gbogbo ẹni tó bá ti jẹ́ alábòsí gbogbo alábòsí ẹ̀dá tí ń sàbòsí fún rẹ̀ tí ń sàbòsí fẹ́lòmíì ọlọ́run bá àlejò ọlá kò ní sekẹ́nẹ kò ní àwọn ẹni bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ ọ̀tá náà ẹni bí ọmọ ẹ̀jẹ̀ lọ́wọ́ bá yọ máa múrò àwọn ẹni bẹ́ẹ̀ torí ìdí eléyìí kóńkálukú wa ká jìnà sí ti ń àbòsí ká ọlọ́wọ́n bá àlejò ọlánúwò ẹni bẹ́ẹ̀ ló ní àtúbọ̀tán dáadáa o gbogbo ẹni tó náà bá fẹ́ láti bọ̀tán rẹ tó náà fẹ́ láti bọ̀tán dáadáa kó wọn náà lọ páyọ̀ ọlọ́run lọ́kàn káàkiri kọ̀kọ̀ ìkẹ́ ọlọ́run jẹ́ ọlọ́run kọ́ ọmọ bá ṣáájú wa ọba wa nẹ́bí wa Muhammad kọ́ ọmọ bá gbogbo àwọn sọ̀hábà àti ọmọ bá fi dáadáa tẹ̀lé lánàá ẹ̀yẹ́ ń sìn ọlọ́run tá lọ mọ̀ yìí pé mélòó mélòó nínú ẹni tóun náà ti ń tajú kọ ọjọ́ kan tí ń pé ilẹ̀ ti fẹ́ máa ilẹ̀ ti fẹ́ máa ah, ọ̀la ni wọ́n ní kí n wá gbafẹ́ ọ̀la ni wọ́n ní kí n máa bọ̀ wá ọ̀la la fẹ́ ṣèyàwó ọ̀la la fẹ́ kó mẹ́ ọ̀la la fẹ́ ṣe bílíọ̀mù ọ̀la ni wọ́n fẹ́ ṣe kínní ọ̀la ni wọ́n fẹ́ ṣe gbá ọ̀la ni wọ́n fẹ́ ṣàwo gbogbo afẹ́ ṣe afẹ́ ṣe lọ́la mélòó mélòó ẹni tó ṣe yí pé ọjọ́ ọ̀la àwọn kò ní pé bàálá yìí mélòó mélòó ẹni títí ń lérò dáadáa kan tí ń lé kò ní bá dáadáa àwọn láyé o dájúdájú ẹnìkọ̀ọ̀kan yín tó bá lọ jẹ́ síkẹ́ bá mọ ìgbà tọ́jọ́ ọkú yóò dé ni àti bí sẹ́yìn bọ̀ ó kálukú wa náà bá kórìíra gbogbo èròǹgbà èròǹgbà tá à ń kó sẹ́ni àtìsànjẹ tá à ń gbà pẹ̀lú ọ̀rọ̀ ayé àtàwọn ọmọ fún abdulaziz kọ́nà ọba ayọ́lú sí wọn wọ́n ń ṣe kútùbà lọ́wọ́ ńjọ́ kan wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n wá lẹ́yìn èèyàn ẹ lọ́ mọ̀ pọ́lọ́wọ̀ da yín lásán o pọ́lọ́wọ̀ sì ti yín lẹ̀ kẹ̀kan wà láyé lásán ẹ lọ́ mọ̀ yín pé gbogbo ẹ̀ ti lásìkò pẹ̀lú yìí o gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ti ní kẹ́nẹ́ náà ló ti ní àsìkò pẹ̀lú yìí o. ọlọ́run bá lè láwùjọ kalẹ̀ tí ó máa tòpin yà láàrin ẹ̀yà àtẹrú ìyẹn ni pé ńgbà tó kálukú a fàyè o ṣùgbọ́n o ọmọ ó pàdánù o gbogbo ẹni wọn bá jáde kó nu àánú ọlọ́run eléyìí tó kẹnu eléyìí kó wá jáde kó mẹ́ẹ̀ kó wá jẹ́ sí wípé àlìjánná ọlọ́run tó lè pé fífẹ́ rẹ̀ ó fẹ̀ tó sán máa tilẹ̀ abẹ́rìgbà bọ́ọ̀ bá tilẹ̀ mọ́ gbogbo ẹ̀ àlejò sàlàyé fún wa sallallahu alaihi wa sallam ànábì lẹ́ni tó bá ti jáde láyé tába ti gbé sínú sàárè tó bá ti jẹ́ kọ́mọ àlìjẹ́nà ni gbogbo ìgbà tó ti gbé sílẹ̀ náà ló ti mọ gbádùn àlìjẹ́nà kò tí ì wọ̀ ṣùgbọ́n ló ti mọ gbádùn àlìjẹ́nà ànábì sàpèjúwe ọ̀ràn kan fún abájú gbọ́yé ànábì lẹ́ni tó bá ti jáde láyé tó bá ti jẹ́ nire tó bá ti pé sínú sàárè tẹ́rí ẹgbẹ́ ọ̀tún rẹ̀ báyìí wọ́n fẹ́ sàárè yẹn láti inú sàárè rẹ̀ yẹn yóò máa wá wo ibi tójú rẹ̀ bá mọ bẹ́ẹ̀ náà ní lẹ́gbẹ̀ẹ́ kejì tí ti wá nínú sàárè nìyẹn ibẹ̀ ó sọ ó ti máa gbádùn nínú ibẹ̀ lọ. ìyẹn ó jẹ káwọn yìí pé ajẹ́sí pé fífẹ̀ bá àlejò lásán ní àlùkùránì yìí pé àlìjánná ẹnìkọ̀ọ̀kan wa ó fẹ̀ tó sánmà ní bíbẹ̀ rẹ̀ nìkan tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó wá sófò láyé òun lẹni yìí o ọlọ́wọ́ bá àlejò láti sọ fún wa pé gbogbo gbà náà sọ fún ṣáájú kásìkò kú ó tó dé o kásìkò tá yìí ó tó dé o gbogbo wọn ń gbà kan jẹ pẹ̀lú èròǹgbà yí pé èmi náà fẹ́ lówó láyé èmi náà fẹ́ lọ́lá láyé èmi náà fẹ́ nípò láyé tó wá ń gbà kan jẹ nínú rẹ̀ ń dùn pẹ̀lú àwọn sẹ́ẹ̀bù tó ń ṣe tó fẹ́ máa fi kó ọ̀rọ̀ jọ ẹ̀rẹ́ lòdì ó náà máa fẹ́ sẹ́ẹ̀bù lòún ṣe o ṣùgbọ́n rí ọ̀rọ̀ kó jọ o rẹ̀ ń tẹ ọlá ó rí gbádùn bẹ́ẹ̀ ó ń jọjú àwọn èèyàn ń rò káwọn ẹ̀ẹ́fẹ́ fi ṣe tí èèyàn máa fi dẹni gíga mẹ́nu ń wá ń gbàtàn jẹ kódà ló tún máa bá àwọn èèyàn ṣe ẹ̀fẹ́ láwọn àbá lélẹ̀ òun náà kọ́ ní nǹkan ni ẹ bá lélẹ̀ yẹ láàmù yẹ láàmù àlámù ala gbé ara ẹmọ dáhùn dáre àpàdà túbá àlékúbá yìí àpàdà túbá fi ìta ni ta lọ fẹ́ fi tiẹ̀ jọ. gbogbo ọtọ́ ń bàtàn jẹ pẹ̀lú sẹ́ẹ̀bù àwọn kan ń bàtàn jẹ pẹ̀lú sẹ́ẹ̀bù lọ́wọ́ báyìí wọ́n á jìyàn gbé wọ́n á gba ránsọ̀n àwọn kan ń bàtàn jẹ lọ́wọ́ báyìí ẹni wọ́n bá tún jí gbé tí wọ́n bá rówó san bọ̀rọ̀ wọ́n á pa wọ́n á tún pàtì ẹ̀ta túbà tí wọ́n tún pàtì mọ́tò mọ̀wọ́ mọ́tò níjọ́ ó mọ́tò yẹn wá ń sọ mi wípé ọ̀rẹ́ ẹ̀hùn kan èmi jẹ́ ń sọ pé à ọlọ́mọ ti ní kíkẹ́ ní àbá ni o ó sì tún wà láwọn bòmí o ó lọ́rẹ̀ ẹ̀hùn kan ọlọ́run kan sáà nú ẹ̀ lọ́lọ́run ti lórí ọlọ́run gbà tó dé tó kẹnu mo ti sọ́nu ní ilẹ̀ yóò rí ó ọkùnrin mẹ́ta ní ọba aláṣepọ̀ lójúmọ́ ọkùnrin mẹ́ta ní ọba aláṣepọ̀ lójúmọ́ nínú àwọn tí wọ́n ti sọ àwọn pé táwọn mọ́bà sá lọ olówó àtijọ́ kan wọ́n wá pe ọkọ rẹ̀ pé kọ́ wá san ránsọ̀rùn rẹ̀ obìnrin yẹn wá wà fọ́ọ̀dù nígbà gbé fóònù fún un pé kọ́ bọ́kọ ìfọ̀rọ̀ ó ní ọkọ òun má wá owó kankan owó òní ìdìmọ̀ jẹ́ kápá òun síbi tó ń wà yìí wọ́n ti lálà sí òun kọjá kó tún wá gba owó kó tún wá wówó kankan jẹ́ kápá òun síbi arákùnrin òun ní ó lárákùnrin òun sì ní bó ti sọ̀rọ̀ òun sábà yìí náà wọ́n sì fún bọ̀ wọ́n sì pàá sílẹ̀ lóòótọ́ ó ní ká bojú rí ká bojú wò àwọn ọlọ́kadà ti sí wọlé kí wọ́n wá ṣe wọ́n ti gbé àwọn ìfún síbi kejì ọlọ́kọ̀ lójú àwọn oríkèríkè ara yòókù náà gbogbo oríṣi ló ní wọ́n yọ lékiri ojú àwọn báyìí náà ni báà tí wọ́n náà yọ lékiri lékiri àwọn òkú lè sọ kẹ́kẹ́ wọ́n dí àwọn mẹ́lẹ̀ ní ibi tẹ́lẹ̀ omi ti wá ń lo ibi tẹ́lẹ̀ omi ti ń bọ́ta tí ó máa <laughs> ẹ̀. ẹni tó mà sí yẹ ọmọ bó ṣe lọ́wọ́ ọmọ bó ṣe ń rọ́là ọmọ bó ṣe ń là béèrè ọ̀là tiẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba tó dá ọ lọ́nà àláàlí léyìí tí òní máa ra mù lọ́wọ́ gbogbo wa dára pé iṣẹ́ ẹbú aburú ló fi ń gbádùn ló fi ń dunnú ee wọn ló sì bẹ̀rù ọlọ́run kásìkò kú tó dé wọn náà bẹ̀rù kú torí kú wọn náà mọ̀gbà tí ó jálù ọ lógìgì jẹ̀mẹ́ẹ̀ ẹja láníyàn dáadáa ká láníyàn dáadáa káwọn náà ti mọ bí dáadáa káwọn ti múra kalẹ̀ dé kú. bákan náà ọlọ́run bá àlejò ọlá sọmọ pé tá a bá láníyàn òdodo àwọn olólóore fún wájú o tá a bá láníyàn òdodo níbi iṣẹ́ eré kan tá a fẹ́ ṣe tá a rí ṣe àgbàládá lórí ẹ̀. nínú ọ̀tọ́ yẹn ká fi múra kalẹ̀ dé rọmọdọ́rùn òun náà ní ká mọ iyì ká sì mọ pàtàkì àkókò ẹ̀yà rúṣin ẹjá lọ mọ̀ yí pé àkókò òun gan nìṣẹ́ ní ayé wa o òun ni dúkìá wa tó wọ́n jù táàbì bọ́lọ̀ ń ṣòwò táà máa retí pa afẹ́ ṣàṣeyọrí afẹ́ sórí ilé ayé àtàlìkì àmọ́ bẹ́ẹ̀ gbogbo òfin kọ̀ọ̀kan náà àkókò wa tó bá wá lọ láì fi ṣiṣẹ́ rẹ̀ ká lọ mọ̀ yí pé àwọn ìpín nínú àwọn kan tí yẹn lè fi sórí ire ó ti lọ mọ́ wa lọ́wọ́ náà nù ìwọ tó wà àkókò kan lọ mọ́ lọ́wọ́ tó ò lè fi ṣiṣẹ́ olóore mà ń nù tó o lè fi sórí ire ayé àti kàlìkìyámà àkókò kan ti lọ bẹ́nu o gbogbo ọtọ́ ọmọ tásìkò rẹ lóbò tọ́ọ̀ká máa ń rìnrìn ìjàbára nínú yà káàkiri ìrìn tí ò nítumà ìrìn nù tó o lè fi sórí ire ayé òun ní lọmọ lọ́wọ́ yẹn o gbogbo ìgbà ni wọ́n máa ráàyè gbogbo ìgbà lọ́ ráàyè ẹni ò sí kankan wọ́n ṣe má ṣe kankan èyàn náà máa bí sí ni wọ́n náà máa ronú kí ni kí ló lè bọ́ọ̀lù àmì ṣe kí ni ó wúlò fún mi ẹni ó jí làárọ̀ ó ti mọ̀ pé nu tó lè fèwú láǹfààní yóò gboko lọ yóò lọ kọlẹ̀ wọ́n yẹ pé ìdí ni àwọn náà lọ máa kẹ́kọ̀ọ́ náà gbájúmọ̀ wé rẹ̀ gbájúmọ̀ rẹ̀ gbájúmọ́ sí ọwọ́ rẹ tó ń ṣe torí ìdí eléyìí ó kálukú wa ẹjá lọ mọ̀ pákókó wa náà ni ńlọmọ wa lọ́wọ́ yóò kọ́ wá gbọ́dọ̀ lọ́lá ìdúkú sí olóore rọ̀mọ̀dọ́nà ni wọ́n ń yìí nínú táàzù múra kalẹ̀ dé nìyẹn àkókò kan ni téèyàn lè tún kó mọ pàtàkì àkókò kó mọ sí é lóko kó mọ jẹ́ fẹ́jú kan lọ ń bẹ̀ láì fi ṣètò ọlọ́run torí ìdí eléyìí nínú tẹ́lẹ̀ àti ẹ káàdì mẹ́mìí káàfi múra kalẹ̀ dé rọmọdọ́nù òun ni báwo la ti fẹ́ mánéjì àkókò wa o báwo la ti fẹ́ mánéjì àkókò wa ọ̀rọ̀ tó padà padà sí ní eléyìí báwọn ọmọ mùsùlùmí ṣe máa ń lo àkókò wọn ní rọmọdọ́nù òfò ni fún wọn o gbogbo ẹgbẹ́ pé ìdí lúdò ìdí káàdì ìdí gáàsì gbogbo oríṣiríṣi àwọn arédíò nítumọ̀ ibẹ̀ lẹ́ti bá ìwọ ọmọ kékeré ọ̀dọ́ náà ìdí bọ́ọ̀lù ọlọ́jọ́ kó sí ìdíwọ́n wo bọ́ọ̀lù àbí ọ̀dọ́ fún ààrẹ lọ lọ bá àkókò ọmọdọ́nù gbá bọ́ọ̀lù tà tí bá ti gbá bọ́ọ̀lù bọ́ọ̀lù kéré ni ọmọ ń sọ̀kọ̀ àkókò kódà kó burú fún ọdẹ ọmọ kùránì ká mọ́tò o àìmọye méjì ṣe tẹ̀síìl àgbàtà ìwà nǹkan tó kéré jù báyìí lọ àwọn máa ń lọ tẹ̀síìl bíi mẹ́ta lójúmọ́ tẹ̀síìl bíi mẹ́ta àwọn máa ń lọ lójúmọ́ àwọn mímbe àárọ̀ wọn ṣe tẹ̀síìl tí wọn á lọ àwọn mímbe ọ̀sán wọn ṣe tí wọn á lọ àwọn mímbe ìrọ̀lẹ́ wọn ṣe tí wọn á lọ kódà máa fẹ́ mẹ́rin wá àti alẹ́ náà tó ń bẹ á lọ ọmọ kùránì káà gbogbo àwọn eléyìí náà wá ń bẹ́ ńlẹ̀ ọ̀wá máa bàtùkù rẹ gbọ́ ọwá lọ ọwá lọ ní ara ah, lọ́mọdé tí kò bá yọ o àbú ẹjọ́ o ẹjọ́ o ẹ̀rọ ti tẹ̀fẹ́ náà ò sẹ́kù dáadáa o ẹ̀rọ pàdé àti mọ̀ bá wa ra pẹ̀tró o a lè máa fi wo tẹ̀fẹ́ bá wa lódu sátàm àti pé tó ran àwọn àgbákò tó kúta gbogbo gotv gbogbo ẹ̀ oríṣiríṣi gbogbo oríṣiríṣi tó kúta àwọn yẹn ẹ bá wa lódu káàdì sílẹ̀ o tóbi nínú ọ̀gbọ́n làwà báyìí àà níṣẹ́ kankan àyíwò láàmà wò àà nìkan tí ọ́ ó ṣòfò torípásíkò oore báńkì oore wọ́n gbé sí ẹ̀dànù ẹlòmí ó wò dà àkókò gbogbo lẹ́lákùnrin kọ́ ní gbogbo tí èsè nu ẹja máa múra kalẹ̀ o rọmọdọ́ọ̀nù ń dé bọ̀ ká máa pílánì báwo la ti fẹ́ mọ́nẹ́jì àsìkò wa kò gbọ́dọ̀ lọ́mọ́ wa lọ́wọ́ o nígbà tó ṣe pé kíni nígbà tó ṣe pé ọ̀gá owó wa tá a ní òun náà nìsẹ̀mí ayé wa ẹjẹ́ asọ́ o ẹjẹ́ asọ́ o níbo láàánà owó yẹn sí àgbọ́dọ̀ náà síbi tí èso ọ̀ràn àyàn o àkókò wa náà nìyẹn o àgbọ́dọ̀ lò ó síbi tí ò ní ṣe wá láǹfààní o àgbọ́dọ̀ lò ó síbi dáńsọ̀ tí o. Allahumma ballighna Ramadan. وبلغ رمضان إيانا اللهم أعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم افتح لنا أبواب رحمتك اللهم افتح لنا أبواب رحمتك اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر أئمة أئمة المسلمين في مشارق الهر مقاربها اللهم اشف مرضانا اللهم اشف مرضانا في بيوتهم وفي المساجد برحمتك يا رحم الرحمن اللهم اغفر لامواتنا اموات المسلمين في مشارقنا المدارية برحمتك يا رحم الرحمن اللهم آمنا في دولتنا دولة نيجيريا اللهم آمنا في دولتنا دولة نيجيريا هذه اللهم آمنا في ولايتنا ولاية أندو اللهم آمنا في ولايتنا ولاية أندو وما جاورها اللهم آمنا في بلدنا أتي وما جاورها برابتك يا رحم الرحمن اللهم آمنا في غرفتنا وفي أسرتنا اللهم آمنا اللهم آمنا اللهم آمنا اللهم هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الى